الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفعل ليني على أوانتياتك سواجه التثاؤب يكون نتيجة للخمول والكسل وهو من الشيطان ntí máa fa kéèyàn máa yáwó òun ni kí àrọ ọmọ ìyá ṣiṣẹ́ kéèyàn kọ́lẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ṣètọ́ni mi sì fà. فعلى المسلم محاولة رده ما استطاع لأن ذلك يغضب الشيطان ètò wa jẹ́ dandan fún rẹ mùsùlùmí ònìbọ̀ bá ti lágbára ma òdi njẹ́ ọ máa fi ọ̀lẹ njẹ́ ọ máa fi pé ara rẹ ọ̀yá ti fẹ́ njẹ́ ọ máa fi pé ọ̀gbádùn tó ń ṣe èyí tó dáa jù ní bọ́ ọba ti lágbára ma kò gbé pamọ́ torí pé bọ́ ọba ṣe bẹ́ẹ̀ inú ọmọ wa bí ṣètò ya agbára ọ̀ka lè yìí ntí anabuwa muhammad sallallahu alaihi wa sallam totori ẹ ní tọba tí ẹ fẹ́ yẹn hó fọwọ́ gbọ ẹnu bọba tí ẹ fẹ́ yẹn hó má wàá kígbe gbogbo kí wọn rí gbà á àmọ́ yẹn máa kọdà wọn ti ṣiṣẹ́ ó ti rẹ wọn. وإذا رفع المسلم صوته àfáàní torí pé ìmọ̀ gbóhùn sókè pẹ̀lú pé yẹn yẹn hó yìí. بالتثاؤب فإن الشيطان يضحك منه èèyàn ń pa ṣètọ́ni ṣètọ́ni lẹ́rìn nù inú rẹ̀ ọmọ wa dùn pé bẹ́ẹ̀ torí náà gbogbo ẹ̀kọ́ ńláńlá tá a kọ́ ń bì ní pé àṣetọ́ọ̀nù ọ̀tá wa lọ́lọ́run pè wọ́n náà sì gbọ́dọ̀ mú lọ́tà ẹ̀yin náà wo ọ̀tá láàrin ọmọ ànábì àdámà gbogbo ọjọ́ tí ọba gbúrò pé dáadáa kan tún ṣẹlẹ̀ sọ́ta àwọn ẹ̀dá kan ìbànújẹ́ ni fún àdídùn ìbànújẹ́ ni àmọ́ bó bá gbọ́ pé ọmọ rẹ̀ kú àbọ̀ gbọ́ pé ilé rẹ̀ jó àbọ̀ bá gbogbo ohun tí ń ṣàǹjẹ́ aburú tó bá ṣẹlẹ̀ sí nígbà wọn ni náà ta rẹ̀ ọmọ ṣe kí ni náà máa jọ bá ti gbọ́ yé báyìí bó ṣe yẹ ká máa máa ṣe ìfọ́ nìyí àkọ́dà bí nǹkan bá ń ṣèyàn lójú ọ̀tá yẹn ẹ dákun jẹ́ yín obìnrin kọ́dà bí nǹkan bá ń ṣe ọ́ gbé pamọ́ ni torí pé ọmọ kébélé yìí bá mọ̀ inú rẹ̀ ó tún dùn níbi yẹ àwídẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ rí ṣètọ́ ni gbogbo ǹjẹ́ ọba máa dùn ṣètọ́ ni nú máa ṣe o gbogbo ǹjẹ́ ọba máa dùn ṣètọ́ ni nú máa gbé pamọ́ ìtumọ̀ eléyìí lànàbí fi ni kọ́dọ̀ sọlọ̀lọ̀ àṣọlọ̀ ọ̀rọ̀ débi yíyan hò ṣíṣe ìtọ́ni orí ọ ní pòsíṣàn pé wíìkì ohun inú rẹ̀ ń dùn wàá fi pamọ́ di ikú eléyìí ni ẹ̀kọ́ ńláńlá tí a kọ́ ní báàbò tá a kà yóò àwọn àǹfààní tá a rí mú ni. أن الله يكره التثاؤب لأنه يكون نتيجة للتثاقل والكسل olúwa ọ̀fẹ́ kéèyàn ọmọ yẹn hò púpọ̀ èyí ọ̀bá rí gbẹ́kú òótọ́ sápá àti pé kọ́ má wà kì í ṣẹ̀ṣẹ̀ o àmọ́ kí wàá ti pé ntẹ́yìn wàá sọ di mo ti wí kọ́dẹ̀ lómi máa hun ìpọ́n sá pé ara ọ̀rẹ́ ra àti ọ̀dà o ọ̀dà o ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ o ẹlẹ́ẹ̀kejì istihbab radd at-tafa'ub wa kadhmihi inú tọ́lọ̀ wá fẹ́ẹ́. Sahabu, kọ́dà tí yẹn ọgbà ládàá ń bẹ̀ torí pé lánàá nẹ́bì ni òní kọ́dà bí yíyan ò bá dé bọ́ ọba ti lágbára mọ́ ọwọ́ àdìkù ògbé pamọ́ ọwọ́ bu ẹnu ọmọ sí ní gbangba táwọn èèyàn máa rí ọ gbogbo ọ̀nà téèyàn bá fi lè gbé pamọ́ dìkù mustahabu kọ́dà ládàá bẹ́ẹ̀ mẹ́wọ̀ torí pé lánàá. النبي صلى الله عليه وسلم استحباب وضع اليد على الفم عند التفاؤل أرى لنا النبي تقول لا دانو ونتين وفوابو ẹ̀dùn bọ̀ bàtẹ́ yánwó àtàdáadáa ni ọ̀rẹ́ ká bá lọ́wọ́ mùsùlùmí o a gbọ́dọ̀ rí mùsùlùmí ń ta kọ́ wá ya gbogbo ẹnu dáa ẹ̀wọ̀n yánwó ni súnà tànàbì ni pé ètò bá bọ́ lẹ́wọ̀n tó apá kọ́ dá padà yìí ọwọ́ á fi ọwọ́ rẹ bo ẹnu rẹ kódò tó gbàládà ń bẹ̀ torí kò ṣe ń tànàbì ní kàmáṣe sallallahu alaihi wasallam. الرابعة إليكاري كراهة رفع الصوت عند التساؤل أسمى قروه ننجي الداني ننجي الداني تلوها كالنبي الحنيو sọlọlọ àwòsàlẹ èèyàn máa gbóhùn sókè nítorí pé èèyàn o ẹni tí ọba máa kọ lọ máa kọjá o inú tí a kọ ni o fún mùsùlùmí o tọ ìgbélé ìta gbọ́ iná lọmọṣà yé yé wa o lílo rẹ̀ lọmọṣà tó ràn fún wa o. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم